pẹ̀lẹ́ wọ́n bẹ wí níbí à ń bẹ sọ olóòní gbọ́ a ní kò ní sùúrù kó farabalẹ̀ lé ọkọ ẹ̀ onírọ́ ni o ìwọ kan làgbà ní direct ìwọ kan ni miss world a ní kò tẹríba ó ní a ah, you can't take it Do you know I have PhD? Do you know I'm a professor? I have doctorate. I have MBS, SMNC oh my god ó ń dájọ ìyájọ kò sẹ́ni tó máa bẹ́ẹ̀ kó ìwọ náà ló máa kó àjọ àdákó ni ìlú ò gbàgbọ́ o <laughs> láwọn ẹbí ọkọ ẹ ń disturb ẹ wọn ò jẹ́ kó ní sinmi they will come to my house in the morning they will be there in the afternoon during the weekend they will allow me and my husband to enjoy our privacies ah, ṣebí wọn lé ẹ lórí matrimonial bed ẹ wọn ò ní kó shift wọn fẹ́ sùn sáàrin ìwà àtọkọ ẹ o máa manage ẹ bẹ́ẹ̀ o máa rude. Hey! wò ó tó o bá jẹ́ kí pride àti àìní ìfaradà àti àìní ìpamọ́ra kó lé ẹ kúrò nílé ọkọ ẹ àwọn admin single mother wọn màtá fọ́ọ̀mù síta mọ́ photocopy àdáìnò lórúkọ fọ́ọ̀mù tó wà nílẹ̀ sìn tó o bá lọ rà pẹ́rẹ́ àwọn kan ti rà àdáìnò olóògbẹ̀yìn ọ̀rọ̀ wọn ò ní sùúrù eh, I shouldn't talk like that it's now a civilized world really enjoy your foolishness ó gbá yọ ọkọ ẹ létí ó gbá burú ọkọ ẹ létí ó ò lè pè bàdí àrùn wọ́n ní kó o pàǹtí olóòlè pàǹtí wọ́n ní kó o pọnkú olóòlè pọnkú ó ò lè pa ìbàdí àrùn o ò lè pe eyín mẹ́nugún o ò lè pẹ̀lẹ̀ tí ò bá dì o ò mọ̀ wípé ọgbọ́n díẹ̀ agọ̀ díẹ̀ lèèyàn fi ń gbélé ọkọ o ò tí ì gbọ́ rí o mọ̀ pé tọ́gbọ́n bá ti pọ̀ jù ó máa pa ọlọ́gbọ́n gan lára ní lẹ́yìn kó chill wo mu chilling dandelion ìyá mi mu tíì kó bẹ clean gbogbo kó bẹ cleanse gbogbo fat tó wà lára ẹ kó relax gbogbo nerves ẹ sórí inú tó ń bí ẹ tí ò jẹ́ kó rọrùn sùn yẹn tó o bá mu tíì ìyá mi wàá sùn energy á wà boosted gbogbo excess sugar excess uh, fat tó ń fa cancer gbogbo eléyìí àwọn eléyìí essence of greenfield tó ń ṣe tí dandelion wọ́n prevent sugar high blood sugar ó ń prevent cancer ọlọ́run ò ní gbà mí gbọ́ hundred percent herbal no additive agent no preservative gbogbo àwọn nǹkan tó wà nínú amphil eh, root and herbs wa tó yẹ kó yọ kúrò náà ti extract kúrò má jàjà òṣì má jẹ́ káwọn ọmọ kan tí wọn ti mọ nǹkan tí ilé ọkọ ń jẹ má jẹ́ kán lé ẹ nílé ọkọ ẹ ìwọ ń tì ẹ ìyá ọkọ ẹ ló ìyá ọkọ ẹ ló yájú sí wọ́n ní kó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì kó ráyè ṣe lé ọkọ ẹ òyìnbó ló ń sọ no i won't take that rubbish oníwọ̀kan ọmọ ọ̀tẹ́dọ́lá ni ẹ your background where you come from it's always uh, father and their children in your background ẹ wà educated ọmọ ilé ọlá ni ẹ you can't beg nobody wo sórí torí ọmọ tán ṣì ń rò mọ́ ẹ lára tán fi ń bẹ ẹgbà yọ ọkọ ẹ pé kó ní sùúrù tí ọkọ ọmọ tí ọkọ ẹ̀ ń rò mọ́ ẹ lára tó fi jẹ́ kó o dúró tó o bá lọ tètè bẹ̀bẹ̀ tó o bá lùzì ilé yẹn my dear sister àwọn ọmọ ọ̀hún náà máa gbé ẹ ní condition ilé ibòmíì tó ti fẹ́ lọ lọ́kọ wọn á ní choose between me and your children and we all know the answers bó ṣe máa máa ṣí nìyẹn the problem is torí pé ọmọ ọlọ́mọ ni tó bá jọmọ tiwọn ni wọn ní mind bó torí pé ó jọmọ ọlọ́mọ uh, an average African man is a yahoo husband wò ó infection ló wà fún. torí bí ó tí obìnrin ò sí nínú pàǹdé wíìgì à ń lo human à ń lo bone straight nìkan when you are clean yourself, you have to be clean inside you have to be clean within do you understand what i'm saying. ra oògùn kó o máa wú ọkọ ẹ kó o máa dá ọkọ ẹ lọ́rùn bó tó bá dẹ̀ jẹ́ wípé òun wo wípé by the time tí bàbá bá súnmọ́ ẹ tán o máa ń fìgbé bẹ́ẹ̀ ni wípé ojú ara yún ẹ o jẹ́ rà fún dádì kẹjọ clean gbogbo àwọn vaginal discharge tó ní foul smell kí gbogbo ìyẹn kúrò ń bẹ kára bàbá gan lè kó lè koko gbogbo àwọn civilis eh, àwọn civilis tẹ ti lo oògùn òyìnbó fún tí ò lọ gbogbo àwọn goni kọkọs gbogbo ní kinní kan tẹ ti lo oògùn òyìnbó fún tí ò lọ hundred percent àbà wò ó ọgbọ́n yín náà fi ń gbélé ọkọ sọ pé mẹ́wọ̀ọ́ láká ló sọ bẹ́ẹ̀ agọ̀ díẹ̀ tóbìnrin bá ti gbọ́n jù kò lè dúró nílé ọkọ kò yá shine your eye oògùn ojú rẹ̀ fct mbright ló ń jẹ́ lò ó kójú ẹ clyde kò shine ojú ẹ kò fọpọlọ gbélé ọkọ ẹ jókòó ń bẹ́ẹ̀ ìta ò rẹ́rìn kò sí nǹkan tó ti dàbí ẹni wípé kóbìnrin jókòó sílé ọkọ ẹ kò ní faradà it rains everywhere kò sẹ́ni tán máa béèrè lọ́wọ́ ẹ̀ tí ò ní rí wí we all have stories to tell. ó oh, má sọnù kó o tó sọnù tó bá dàbí ẹni wípé èjì àbí anything ó ti fẹ́ máa fa low sexual drive òun rè ẹ rà fún dádì iná pìtì ni kì í ṣe àwọn oògùn tẹ́ ẹ máa lò táwa di wípé hey hey no this one is good àbọ̀rọ̀ la sọ fọmọlúàbí tó bá dénú àdòdìndì gbogbo bẹ́ẹ̀ ṣe máa rí rà bẹ́ẹ̀ ṣe máa rí gbà pátá òun láti kọ nọ́mbà wọn sí orí ibi website tẹ́ máa rà true òun láti lẹ̀ mọ́ bẹ́ẹ̀ yẹn they will deliver at your doorstep world wide, anywhere in the world dánwò wàá rí wípé rere ni olúwa essence of greenfield life telling you to stay in your husband's house love you catch you.